pẹ̀lú move sms ẹ kọ nǹkan ránṣẹ́ sí àwọn tìyín pẹ̀lú dọ́là kan péré láwùjọ orílẹ̀-èdè benin sẹ́yìn odi àmọ́ ná yín ní dọ́là mẹ́rìnlá ẹ fẹ́ mọ̀ nípa iye owó yín tó ń bẹ nílé ìfowópamọ́ move ẹ tẹ òǹtẹ̀ dièse cent dièse ètò mint yóò jẹ́ kí ẹ fi kredit ránṣẹ́ sí ọ̀kan lára àwọn ẹni tó ń lo move bí yín tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ ètò yìí ẹ étoile cent deux étoile zero zero zero zero étoile kọ́kọ́rọ́ àṣírí táwọn eléyìnbó ń pè ní code secret yín kí ẹ fi díẹ̀ sí i. ẹ fẹ́ fi crédit ránṣẹ́ ẹ tẹ étoile cent deux étoile iye tẹ́ ẹ fẹ́ fi ránṣẹ́ étoile kí ẹ fi nọ́mbà ẹni tọ̀hún sí i kí ẹ fi étoile sí i kẹ́ ẹ wá fi kọ́kọ́rọ́ àṣírí code secret yín kí ẹ fi díẹ̀ sí ìparí rẹ̀. move secours òun ní tiẹ̀ ó máa ya yín ní crédit láti jàǹfààní rẹ̀ ẹ tẹ étoile cent vingt et un dièse. sms rappel ó máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ẹni tó ń pè yín lè mọ̀ pé kò sí crédit lọ́wọ́ yín kó tún yín pè láti lè rí ṣe ẹ tẹ étoile cent huit étoile nọ́mbà ẹni tọ̀hún kí ẹ fi dièse. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ oófò